له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلا تباسط كفيه إلى الماء ليبلغ حاله وما هو بظالم وما دعاه العظيم ضلال إني كنت يوم تسلي في بوين أني من قدم بسنا إفضل يبدي أبو مصعب الكلام في المواقع في صندوق الشكل بحالة عشان الدوارة Kọ́sílẹ̀ dára lọ máa bẹ́ta bá wọn ṣíkò ṣọ́pẹ́wọ̀ ọ̀nà tí bàtà ẹlẹ́kọ̀ọ́ ní abúlé Fẹ́líkì Ògùnmákì àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wọn sọ̀rọ̀ lọ náà wọ́n náà Imam Ishaq Àgbàlọ́rọ̀ Mùsàbí Al-Awwal wọ́n jẹ́ Imam Dáadọ́tò Ṣàpì Ṣíṣọ́nà ìlẹ́nu ẹ̀dọ́ ìsọ̀kan àmàgbàkọ́lọ́. Bismillah, على آله وأصحابه وعلى كل من تحت مسلكه إلى أن يرث الله الأرض ومن عليها أما بعد يا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته محمد صلى الله عليه وسلم أنبياء لا تجعل كتب الشريف ينور أصحابه أخاف القرآن من الدين كيف تكمله فنسأل الشيطان لما يقدم الدنيا والقيامة kọ́mọ tó bá ṣe ní àtàkùn àká àbámọ̀ ìjọ náà nígbà ìṣẹ̀lẹ̀ ṣe báyìí. ó ti sọ káàdì tó ń sọ ọdún ní àtẹ̀síwájú níbi tí ọjọ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹni lánàá ọmọ ìpínlẹ̀ sọ fún wa nípa ọ̀la tó ṣe kọ̀ọ̀kan tí gbèsè ìlú náà nìyẹn. àwọn ní àwọn ohun tí ìfọ́lẹ̀ báyìí jọ bákan náà kí ni tó lè jẹ́ solution gbogbo nípa àkàkalẹ̀ yìí kí ni tó lè jẹ́ nípa gbogbo nípa ti ní kalẹ̀ àti tí ẹ̀sìn ti dà máa ń lọ lọ́wọ́ tó lè ní alákòóso nínú rẹ̀ náà ni àwọn Ìlà nípa bí ìdáǹdì wọ́n tún máa tí wọ́n tún lè ní. Ọ̀pọ̀ tàbí ṣùgbọ́n ní gbogbo àwọn ọmọ ti torí ẹ̀jẹ̀ tó lè ní ìlú wọn ti pẹ̀lú ìkànnì. Àbí ṣe máa ń lé pé ó ṣe wọn nípa lè fún àwọn èèyàn ọ̀nà ni wọ́n bẹ̀rẹ̀ ṣe ìlú Ṣùgbọ́n ẹgbẹ́ kan ìyá ká ṣe pẹ̀lú gbogbo nípa ló ń gbé nǹkan yìí àkọ́kọ́ ní nípa ọmọ àtúntò kan náà ló ń kọ̀ọ̀rọ̀ àti ìgbà ọ̀la. ìlà àti ìgbà àti ìlà àti ọ̀zọ́ àti ọ̀zọ́ ìlú ní. ọ̀pọ̀lọpọ̀ náà kọ̀ọ̀rọ̀ náà ti mọ ọdún bàmẹ́ nípìnlẹ̀ lọ́wọ́ ayọ̀ kọ̀dà. nílẹ̀ ilé ìgbé àwọn nǹkan náà ní solution kan tó ń ṣe lè tẹ́wá ní àbá tó ń bá nínú àlùkòhánì ọjọ́ tó ń ṣàṣe àmì ẹ̀lẹ́ kejì ó ní gbogbo àlọ́ ìdí àdébìbà tó ń wá fún un wá fún un ní ọjọ́ bọ̀lá wá bá fún un ní kò ní ìgbàgbọ́ kó bù wá ó kún táwọn àdébà tó ń kí ọ ṣe tó bá ti sọ fún yín ẹsẹ̀ lẹ́lẹ́kẹ̀ẹ́ kẹ̀kẹ́ kọ́ ọ́ máa bá kọ́ máa yóò fún un ọjọ́ ìwé ọmọ bá tó ń sọ fún un ní ara yìí tó ṣàṣe náà lára á ó ní nípa náà bá kọ̀ pé má ṣe ẹ má sì tó ṣe bá náà ló sọ ẹbí ní kí ìṣọ́ náà ló sọ ọ̀nà mi ti lè lò ó ní tó bá ti kọ̀ fún wa náà láti ìpínlẹ̀ yẹn náà kọ̀ ẹ̀ kọ̀ọ̀kẹ́ ọ̀rọ̀ nípa pọ̀ ní ọ̀nà kọ́kàn àtàwọn ọmọ ọ̀nà mi ní àdínà kọ́ọ̀nù. قل إن كنتم تحبون الله أبي سليشة في الجنة في Allah la ń gbé ìgbà fún wa. Ó lè ní kó lọ́rùn tó fi ìgbòho àwọn ọ̀rọ̀. Ọlọ́run tó bá tí ò ń tẹ̀lé ọba kò fẹ́ kà ó ní kó tó fún àwọn èèyàn àwọn àdéhùn rẹ̀ kí ló bá yẹ pé yóò fún àwọn ènìyàn lọ́wọ́ pátápátá ní ìgbà ọlọ́run ọ̀rọ̀ nípa ẹni bá dé pé lẹ́sìn náà ń ní ilé ẹni pẹ̀lú Muhammad sallallahu alaihi wa sallam ìgbàgbọ́ mọ́ nípa àwọn èmi ìwà darí ó ní tí a bá ti ṣe léyìn ọlọ́run bá ní ìfẹ́ yìí náà. قال إليها من سوف يدعو أمره قال يستطيعان كل ابن وفيما فقد أطعنا الله أنا من الدنيا بكل ليس ما كنا نفعل ما يهوى لمشورة الظالمين إلا نبرة البارحة يا أخي Ọlọ́run bá ní ẹni kẹ́ni máyọ́tì ìrọ̀lú tó bá ti fi ìpèlú ànábì kan lọ́wọ́ àlejò ọ̀pọ̀ àlàáfíà ọ̀rọ̀ àbùkọ́. Ọlọ́run bá ní ẹni náà ti tẹ̀lé ìwọ̀n lọ́wọ́ ìfúnnilẹ́sọ̀kẹ́tẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìfẹ̀lẹ́ tó wà nínú rẹ̀. ọlọ́kọ̀ọ́mọ adájọ́ tìláwà pọ̀ láàyò yìí ṣùgbọ́n tí ń fi ṣe kíkà orí ahá sàmì tó wà nínú rẹ̀. àkọọ́lẹ̀ ọ̀ṣunlọ ọ̀rẹ́ ìpalawọ́ ayé ìmọ̀tàlámà tàwa sí tòbí kó máa wọlé. àdúgbò àgbà òwúrọ̀ ìfẹ́ láti fi sàrúmọ̀ àlùwọ́ lásìkò yìí tí oníṣàfihàn. Tààrà tí kò fi kọ̀ máa bọ̀ ilé yìí. Àbábí ni mo fi nǹkan méje kalẹ̀ fún yàn. Lọ́ọ̀tẹ̀lé àdàmà pàtì tó ń bí yìí máa. Wọ́n ní tí ẹ bá ti di nǹkan méjì yìí ní ẹ̀ ẹ̀ ní sẹ́nu sẹ́nu sẹ́nu àwọn gbèsè tuntun ló lè kalẹ̀ fún wa láti bẹ̀rẹ̀ ní nínú ó lè bá ti rí kalẹ̀ fún wa pípa láti di nǹkan ní ìgbè ní kàdá àmì sọ̀rọ̀ àmì ìrò ìjọba ọ̀rọ̀ ìbálẹ̀ fún wa nílẹ̀ ẹ̀fọ́ àwọn ìṣòro tó tó àmì rẹ̀ wọ́n ń náà tọrọ bákan náà ṣe àdéhùn kalẹ̀ nípa ti kọ́kọ́ sọ̀rọ̀ ṣe onáàmìkẹ́ náà máa lò àwọn èèyàn àti tó ní àǹfààní pẹ̀lú wọn bá ti jẹ́ pé kí ọ àní ṣòro mọ́ kò sí ọ̀rọ̀ tí bàbá sọ pé ẹnìkan bẹ́ẹ̀nìkan ti àní ìdìrà ńlá yẹn àmọ́ náà bá sọ àná mi sọ ìtọ́nà lọ́wọ́ àlọ́ àlejò bákan náà kò tó gbogbo nǹkan yẹn lè jì. العناية بتهيئ عقيدة صحيحة في مصادرها lẹ́yìn náà ni ká ṣe àkọlé kan ìmọ̀ abáyé náà ìpè pẹ̀lú káyọ̀ ìdílé ìpìlẹ̀ káfíńwá àwọn ènìyàn ń kọ́ àwọn ènìyàn lẹ́sìn ní ìlú yìí ṣùgbọ́n kí ìdá ni wọ́n fi kọ́ra ọ̀rọ̀ ń pè é káàsì. àwọn ènìyàn ṣe wà sílẹ̀ ní ìgbọ́n kí ìdá ni wọ́n sọ fáwọn ènìyàn wọ́n lè ń bẹ̀rẹ̀ máa wò lójú. ẹ̀yin kí ọwọ́ àti ọ̀daràn ẹ̀yin gbére kiri kí àwọn ìpìlẹ̀ tí ó lè nígbà fún àwọn ìdílé orí ẹ̀ púpọ̀ lọ́dún kan látàwọn ìjẹ́ ní ìdílé wa. ọ̀nà ìlàyà tó ní báyìí ní àkídáde ìtọ́jú ìhàfẹ́ ní màgbàdé ìwà. nínú ilé yàrá jẹ́ tí ìbá ìkànnì ṣe mọ̀ bẹ́ẹ̀ àbá ìdílé ìfún wa ti ṣàlàyé òfin ètò kájọ lọ kọ́ ìmọ̀ yìí adájọ́ ti ní ìwà ìṣe àwọn ìdarí. ọ̀pọ̀ náà ìdájọ́ أحكام الروايات المنطقي منها والشهر على ضعيان أعتمد الله من مرجع شيء بمنتشر الأسرة إلا إلا من المنطقي وكما يمكن أن يستيولا معنا من لا وانتعب الإسلام وعلى من يمات لرمات الله إنما التوبة على الله للذين يعملون السوء بالجهالة والظالمين يتوبون منه قريب. أنا أنا أنا في أول نقاط الشيء المكاسب يقول. Wọ́n ti wá ṣèdájú wọ́n wọ́n ní dájúdájú ọ̀nà ọ̀nà náà bá ti tán àtẹ́yà nígbà náà iná sí àgbéga náà ilé ìmọ̀ àtẹ́lẹ̀ àgbà àgbẹ̀rẹ̀ kò jẹ́ ẹ̀. àwọn tó fọ́ ìmọ̀ kápẹ́tì wà tàbí sẹ́yìn ó ti fa ìmọ̀ kápẹ́tì wà kọ́ máa gbọ́ ọ̀rìn ìgbọ́kúgbọ́ títí gba pápá ìmọ̀ kápẹ́tì tí ìmọ̀ kápẹ́tì bá bẹ̀rẹ̀ jẹ́. gbogbo àwọn ohun tí ìgbà Àwọn wá bẹ̀rẹ̀ sí súnmọ́ àbá súnmọ́ tí wọ́n ń tó kó ojú àwọn àbàbọ̀ rẹ̀. Lọ́pọ̀ àti títí tó ń lọ sí lè ké súnmọ́ tó gbó àti títí tó kẹ́kọ̀ọ́ gidi ọba ti di bàtà. Gbogbo àwọn orin tó wà lórí fóònù wá di ibi bàtà. Gbogbo àwọn àti títí tó wọ́n ń tàn kàgbé.

àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún seventy. Àbáde tó bá ní sọ̀rọ̀ náà wọlé ìsàlẹ̀ ìsọ̀rọ̀. Lórí bí láàbùdé ní ọ̀yọ́ ìgbà ìgbè. Wọ́n ti máa ń lé ojú wa bí ìsàlẹ̀ ìgbà tó wù ú. Ìgbè. Wọ́n máa ń sọ̀rọ̀ àwọn bàbá tó ń bí wọ́n bí àti tẹ̀wọ́n ń kọ́ náà ẹ̀sìn yìí. Wọ́n ti ní láti tún ẹ̀sìn yìí. Kọ́lé ìyá lè ìṣèkóso tí wọn máa ká máa fa ní ìmọ̀ lẹ́nu ẹ̀rẹ́ ní ìlú tí wọn ká máa lọ́wọ́ ṣùgbọ́n sábà máa fún náà tó lé ẹ̀sìn àkórí náà mà ní rárá ìdílé ní fún wọn kó máa kórè rárá ìdílé bákan náà rí sí ìjókòó ìmọ̀lẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn àti kọ̀ọ̀tà wáyé ní ìpín kí ọlọ́run ti bá kó ní bí ó ń dá oúnjẹ òkúlẹ̀ sáájú báyìí ó máa kó kúrò lórí rẹ̀ ọjọ́ kan náà lè kájókòó ọ̀rọ̀ ọlọ́run yìí ká máa lọ wá ìrìn àjò yìí àmọ́jì náà fẹ̀kọ́ ń pè é àwa àgbègbè rà ní ìpínlẹ̀ ọjọ́ tí ó ń lò ní asábẹ̀ bá àgbègbè yìí ó lè mú para ọ̀rọ̀ sí i ìgbà tí ìgbèrè ní ìlọ fún anájú ń pè é lọ́wọ́ àpò náà lọ́wọ́ àpò náà mọ̀ ìpèsè ní ìwà المخلصين Àti kí èèyàn máa ń kọ́ ẹ̀sìn ẹ̀sìn tí ní ní ẹ̀sìn. Ilé ìlú tó pàtàkì tó pọ̀ sí àdẹ́gbẹ̀rẹ̀ ṣàkóso ìgbà rẹ̀ ni. Òjò náà bá tó kó tó bẹ̀rẹ̀ ṣẹ̀lẹ̀ tó ọ̀pọ̀ náà ní kí wọ́n bá ti fi ọ̀rọ̀ bá wọn. Sọ́kí wọn náà bẹ̀rẹ̀ ní ìgbà ara wa pé ọ̀rọ̀ pẹ̀lú ìgbẹ́ni ọdún twenty two òun kan náà wọ ọdún nàbà nípa tí wọ́n ti lè ká ọ̀pọ̀ káàkiri ìṣẹ̀lẹ̀ ìpọ̀lọ̀ àgbàdà nínú ẹ̀. bí kí wọ́n lè dá parí ní ojú díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ilé tí ó ta kò fi ọlọ́run ìdí àwọn èèyàn kan ti ń sọ lónìí ọlọ́run bá ta nǹkan méjì kọ̀ọ̀kan tó jẹ́ pọ̀tọ̀ pẹ̀lú wọn wa. ìgbẹ́ náà wà ní àṣàrò òyìnbó náà àṣàrò ní bọ́ọ̀tì ní ìlú lára bàbá rẹ̀ tí ibi títí abáwọn ìjọba rẹ̀ náà kí wọ́n bára rẹ̀ wà ó yàtọ̀ sí àlùfíláwò àlùfíláwò ló ló dé eléyìí ni àyè tí ṣèlú àti àgbègbè ní àrùn ọ̀pọ̀lọpọ̀ ó lè lè ní àgbà pàápàá ní títí kì í tí àwọn èèyàn àwọn ọlọ́pàá náà ti ìyẹn ṣẹlẹ̀ àti àwọn ọlọ́pàá náà sọ láàrin wọn. ìfẹ́ pọ́sí ìmọ̀ àgbà ìjọba. ọ̀rọ̀ ẹ̀kọ́ lè yẹ kọ́. الأمان لأنه صلى ليس بشيء وقال Ìgbàgbé kan náà tó gbọ́ bá ìṣe bẹ̀rẹ̀ lórí nípa ìdájọ́ ṣírò ọkọ̀ ọ̀la ní ẹgbẹ́ tó náà ṣe Láti fi ṣe á ìlú nílò. ní máa ṣe. Láti fi ṣe á ìlú. Bàtìlá ìdè máa ń tọ́lá ọ̀gá sọ wípé wọ́n bá ara yà sí àwọn ènìyàn ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ní àgbà sí ìlú ẹ̀rọ orílẹ̀-èdè ní alágbègbè ìṣẹ́ ọ̀gá àwọn ọmọdé ẹni tí ó kọ́ni ẹni tí ó kí ìrìnlẹ̀ ẹ̀kọ́ ìlú àbá fún àwọn tó ń kiri lásìkò tẹ̀lé àwọn àkọ́jú kwalé òun àti àwọn tí wọ́n ń ṣe ìrọ̀lẹ́ òdòdó ìlú ní òdòdó ìlú ìlú ìrọ̀kámọ́ta ìlú ọ̀mọ́

أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí wọ́n bá ní ìbéèrè tàbí tí wọ́n fẹ́ ṣe àgbàwọ̀ ilé ẹ̀ka yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìtọ́jú wa nínú ìlú zero eight zero thirty five seventy five 1466